ansọ́rù tí òjò kékeré báyìí lọ létí kékeré kúkúrú mọ́mí ènìyàn yẹn ni pé kò wéètì irú ẹni tó gbé wá ọmọ ẹnìkan lẹ́rú níjọ́ náà ẹni tó mú lẹ́rú yìí ẹni yìí gbọ́nlẹ̀ ó sì tún mọ̀ ẹni tí òun ènìyàn yóò ṣe ẹni tó mú wá ọkùnrin náà káàdì bá mọ̀ pé kì í ṣẹni kan tó pọ́pùlà o níbi ẹni tí ń jagun lọ́wọ́ ọwọ́ rẹ̀ bá tẹ Abbas ibn Abdul Muttalib ẹ̀ńtẹ́gbọ̀n náà Abbas ibn Abdul Muttalib ó ní ọ̀nkọ́ ànábì sallallahu alaihi wasallam láti mọ̀ pé kò sí ojúsàájú níbi ẹ̀sìn tẹ̀sìn bá ti dé àádàlẹ́ àtúnṣàn kìí pé wáyà ẹja máa wò ẹ bàbá rẹ sáà ni ìyá rẹ sáà tẹ̀sìn bá ti dé àádàlẹ́ àtúnṣàn ibi tó ẹ̀sìn lòdì báyìí o <laughs>

àbí bàbá yín ló fẹ́ ṣe nǹkan à èmi kí ni wàá ṣe wọn à lọ ẹ̀sìn dénú àádà alẹ́ àwọn àti kíni àwọn àtúnṣà tabako nbẹ̀lẹ̀ nǹkan wàṣọ ahibuhuma fi dúníyà màrúfà nǹkan yòókù tọ́jà máa yí a máa ṣe padà sí ọ̀tá kò sí pàtó àti bíbí ẹ̀sìn àìsọ rẹ̀ ń dà á dò lórí ẹ̀sìn wa ni tọ́ ọba ilẹ̀ ti ṣe bá ń lọ́wọ́ bẹ̀rẹ̀ ń wà lẹ́la ìdánwò ọdún méjì mẹ́ta mẹ́rin kí ni wọ́n ṣe padà wọ́n understand ẹ padà ìwọ tó ń sọ pé àwọn ọmọ bá ti ṣe bú ti ṣe wọn rẹran rẹ tí èkó láyé náà nù ni wọn sá máa fi lọ wọn sá máa sọ wàhálà wọn máa bọ tí èkó láyé ni kúkú jẹ kó clear láti sin rí bó ṣe ríre o bí ẹ bá tẹyin lọ́rùn ní ìsìn ẹjẹ ó tètè mọ mú ẹ bá tọdún márùn yóò ti mọ wọn lára bí wọn bá sì pẹ tẹmí wọn bá yí òpin ọdún mẹ́wàá wàá o ẹ má wulẹ̀ sọ fún kò ní wá ẹ sì má kàkún pé tẹ́lẹ̀ bá wá pé wọ́n ń bá yín jà kọ́ bá yín jà ẹ̀sìn ẹ̀ ní í